أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba alágbára lérí gbogbo nǹkan tí ó tún yọ̀ǹda ètò yìí kí a tún máa gbọ́ra wa bẹ́ẹ̀ lọ́wọ́ nínú àánú ẹ̀ gbogbo àwọn tí ọlọ́run ló ń sábàbí tó fi ń rọrùn báyìí ó bẹ̀rẹ̀ lórí àwọn onígbọ̀wọ́ orí yín ọlọ́run má jẹ́ ó káyà. àmín. a ṣàdúrà fún gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tí a wà ń bẹ̀ yìí látòrí lọ́gàálọ́gàá ó fi dórí ibi tí ọ parí sí àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́run kó máa dó tì yín atọ́kùn ètò àánú ọlọ́run yóò máa bá yín gbé. bí a bá àwọn àlàyé tí à ń ṣe lọ à ń sọ nípa àwọn ọ̀nà tí a máa ń gbà pín ogún. bí a bá ń sọ̀rọ̀ ogún pínpín a sọ fún wa wípé ọ̀nà méjìlá pín sí nígbà tá a ti sọ iye ìran a ti sọ iye ìran àwọn ènìyàn tí wọ́n máa jogún a sọ fún apé méjì ni ẹlẹ́kẹta ọ̀rọ̀ padà lọ wájú ẹ̀ ìmọ̀ kéèyàn jọkùnrin tàbí kéèyàn jóbìnrin a ti sọ iye ìran ẹni tí ìmọ̀ jogún nu ọkùnrin bí gbogbo wọn bá péjọ sọ́dọ̀ ẹnìkan tó bí gbogbo wọn a ti sọ iye ẹni tí ó jogún nu wọn àti ẹni tí ò ní jogún bẹ́ẹ̀ náà làwọn obìnrin àsọyé àwọn tí máa jogún nù wọn bẹ́nìkan bá bí gbogbo wọn tí wọ́n péjú sọ́dọ̀ ẹ̀ àti sọyé ẹni tí ó jogún nù wọn àtẹni tí ò ní jẹ ogún. àbí ọba rí bẹ́ẹ̀ ní tìtorí àsìkò wa kí a bọ́ sí ojúpọ̀nà ìyànnànà ọ̀nà méjì òun làwọn èèyàn àfáà máa ń gbà yànnànà bá a ṣe jogún ṣùgbọ́n èyí tí a lò èyí tá a rò pé yóò lè tètè mú àgbọ́yé wá lórí atẹ́gùn nígbà tí èsì ọ̀rọ̀ nù kíláàsì òun lọ̀rọ̀ èyí èyí tó lè ti mú àgbọ́yé wa òun ni ká mú wá ní tọ̀ríkọ ahwal òun ni ká mọ̀ mú gba ọ̀nà tọ̀ríkọ àníwá ojúpọ̀ na àwọn àṣeṣí tí ń bá ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan nínú àwọn èèyàn ta ni wọ́n jogún yẹn òun la rò pé ká máa mú wá lọ́kọ̀ọ̀kan ìyá o iye ọ̀nà tí wọ́n gbà jogún rẹ̀ bàbá ọ̀nà tí wọ́n gbà jogún rẹ̀ ìyàwó ọ̀nà tí wọ́n gbà jẹ ogun ni irú ojú ọ̀nà yẹn ni a wò pé kí a gbà kí a fi máa yànnàna ètò yìí kọ́lọ́wọ́n ọba kí ó gbà lẹ́sìn fún wa. a ti sọ fún wa wípé méjì náà lọ́nà tí èèyàn máa ń gbà jẹ ki ìmọ̀ kí èèyàn jẹ́ ní ogún tó lódiwọ̀n ogún tó ní òdiwọ̀n ká sọ wípé ìdá kan nínú ìdá méjì òun ló jẹ ìdá kan nínú ìdá mẹ́ta òun jẹ ìdá kan nínú ìdá mẹ́rin òun ló jẹ òun lógún tó lòdìwọ̀n bàbá ń sọ̀rọ̀ ogún tó ní òdìwọ̀n òun náà ni àwọn ìpín kan tọ́lọ́ subhanahu wa ta'ala tó ti pín sínú alukur'an hmm. tó pé àwọn ìpín yẹn la yazidu illa birraj wala yanqusu illa bil'aul kò sí tó lè mú lé àfikọ́ jẹ́ pé kìnnìkan tá à ń pè ní rọ́dù kéèyàn fi lè gbalẹ̀ tá a sọ wípé ìlà méjì ni ó jẹ ká tó wá pé nǹkan kan tún bẹ tá a fi kún lẹ́yìn tọ́lọ́run ti sọ́nù alukoran àyàfi tí nǹkan kan tá à ń pè ní rọ́dù bá wọ̀ rọ́dù nìyẹn kó jẹ́ pé ń gbà pé ogún fáwọn èèyàn yìí tán ogún ìṣẹ́kù hmm. èyí táwọn àfẹ́rẹ̀sìn gbà pópí dájú ni wípé ká dá tó kù yẹn padà sọ́dọ̀ wọn pàápàá jùlọ tí ọba sí ẹbí kankan tá a fẹ́ kó ogún yẹn fún hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀fẹ́rẹ̀sìn ti gbára kúrò lójú ọ̀nà ká pé ilé owó mùsùlùmí ni ká dá padà tọrọ lè ṣẹlẹ̀ kọjá pé ẹni tó bẹ̀ wá pé ká wá pínkún ó lè má jẹ́ mùsùlùmí hmm. bàbá wa pínkún rẹ̀ tán tó ṣẹ́kù tẹ́ni ẹgbẹ́ lọ sílé owó mùsùlùmí yóò rù kàn sí kàtẹ́ lọ́rùn kàtẹ́ lọ́rùn wọ́n ní ká tún dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sógun àfàwọn méjì tí àyí dá ìtọ́ba lékún padà fún àwọn ní ọkọ àtìyàwó ẹni tó bá kù tí èso ọkọ àtìyàwó aláàmàdá padà fún tàbá wọn ń sọ̀rọ̀ àwọn ìpín tí ń bẹnu alukur'an tọ́lọ́n subhanahu wa ta'ala pín ogún sí mẹ́fà ni. Hmm. ó pín míì tó ṣe ní ìlàjì ogún pé àwọn kan o ìlàjì ogún òun ni wọ́n máa jẹ. àwọn kan o wọ́n máa jẹ ìlà méjì nínú ìlà mẹ́ta. àwọn kan wọ́n máa jẹ ìlà kan nínú ìlà mẹ́rin. àwọn ogún tó lòdì ni mò ń kalẹ̀ yẹn o. àwọn kan wọ́n máa jẹ ìlà kan nínú ìlà mẹ́jọ ẹlẹ́karùn-ún àbẹ́lẹ́kẹrin àwọn kan máa jẹ ìlà kan nínú ìlà mẹ́ta èyí tó jẹ́ lẹ́kẹfẹ́ òun ni káwọn kan jẹ ìlà kan nínú ìlà mẹ́fà àwọn ìpín tí mo lálẹ́ yìí òun ni ìpín èyí tí wọ́n pín ọlọ́run pín ogún tó lòdìwọ̀n sí nínú alukoran èyí tí olódìwọ̀n náà wà nínú alukoran oníwògbà tọ́lọ́run bá sọ wípé àkọ́ ọmọ tọ́lọ́run sọ pé yóò dì tí wọ́n jẹ̀rì o fẹ́ pẹ̀lú àwọn yẹn ogún táwọn máa ń jẹ lógún tí ò ní òdiwọ̀n hmm. tá a bá ń sọ̀rọ̀ tó lòdìwọ̀n tá a dẹ̀ sọ yí ọ̀nà tó pín sí nínú alukoran tá a bá wá ń sọ lọ èèyàn tẹ́ máa rí tọ́pọ̀ jù nínú yẹn méjì tọ́mọ èèyàn pín sí diwájú obìnrin lọ́pọ̀ nínú ẹni tí máa jogún tó lòdìwọ̀n ni o bóyá mẹ́ta ni o mẹ́fà ọwọ́n nínú ọkùnrin tẹ́ẹ̀rì tí ó jogún tó lódiwọ̀n tá a bá rí àyọjúran lápẹ̀tìyàn torí àwọn gọ́ni ẹni ìpìlẹ̀ ogun tó lódiwọ̀n tá a kà á lẹ̀ yẹn nínú ọ̀rọ̀ ọkùnrin tí máa ń jogún tó lódiwọ̀n nínú ẹ̀ lọ́kọ wà ẹ̀rì pọ́kùnrin ni gbogbo ogún ọkọ wà nínú ẹni tí máa ń jẹ tó lódiwọ̀n nínú àwọn tí wọ́n tún máa ń jogún tó lódiwọ̀n òun ni bàbá wà bàbá òkú àwọn náà máa jogún tó lódiwọ̀n bó jẹ́ pé méjì làwọn máa ń jẹ ń padà sọ nínú àwọn tí wọ́n máa jogún tó lódiwọ̀n nú ọkùnrin òun ni ọmọkùnrin tọ́jọ́ ma ìyá òkú tó yẹ pé ìyá nìkan ló dà wọ́n pọ̀ bàbá ọ̀dà wọ́n pọ̀ àwọn náà máa ń lógún tó lódiwọ̀n èyí ò nínú àwọn ọkùnrin tí máa jẹ ogún tá a sọ wípé olódiwọ̀n tá a bá ti yọwọ́ àwọn tí mo dá akọ yẹn sílẹ̀ nínú àwọn ọkùnrin tí máa ń jẹ ogún tó ní òdiwọ̀n gbogbo ẹni tí ó jogún tó lódiwọ̀n obìnrin ni wọ́n jẹ́ hmm. tá a bá bọ́ bí ogún tí ò lódiwọ̀n ìran ẹni tí máa ń jẹ ìran ọkùnrin ni ká sọ pé táwọn tó jogún tó lódiwọ̀n bá jẹ kù ìlò wọn máa jẹ táwọn tí ó jẹ ìlà méjì ìlà mẹ́ta tí wọ́n bá ti jẹ tiẹ̀ tán ìtọ́ bá ṣẹ́kù ìlà máa fún wa hmm. gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn ọkùnrin ni à àwa rínú obìnrin náà táwọn náà ṣe àyọjú náà lọ bá wọn táwọn náà máa jogún tó lòdì wọn hmm. nínú wọn òun lóbìnrin ọmọbìnrin òkú ó lè ṣẹlẹ̀ sí náà tí ó jogún tó lòdì wọn nínú wọn ọmọ tí ọmọbìnrin tọmọkùnrin òkú bí hmm. àwọn náà máa jogún tí ò ní òdiwọ̀n hmm. ogún tí ò lòdì wọn là ń sọ obìnrin a máa jogún tí ò lòdì wọn gbà mí sẹ́kùn tí wọ́n náà ti máa jogún tó lòdì wọn tẹ́lẹ̀ ọmọbìnrin a máa jogún tí ò lòdì wọn gbà mí ọmọ tí ọmọkùnrin òkú bí lóbìnrin àwọn náà máa ń jogún tí ò ní òdiwọ̀n wọ́n di méjì nínú ẹni títún máa ń jẹ ogún tí ò lódiwọ̀n ọmọ ìyá òkú tó jẹ́ pé bàbá kan náà ìyá kan náà ló jọ bí wọn lóbìnrin àwọn náà máa jogún tí ò lódiwọ̀n gbà mí ọmọ ìyá òkú tó pé bàbá nìkan ló dà wọ́n àwọn náà máa ń jogún tí ò lódiwọ̀n ó dìyàn mélòó ó di mẹ́rin nínú obìnrin títún máa ń jogún tí kò lódiwọ̀n òun lẹni ọbọ̀kùn lọ́rùn ẹrú hmm. lóbìnrin tó ọbọ̀kùn ẹrú ẹ ogún rẹ̀ ò a bá ti rí àwọn ọmọkùnrin tí wọ́n jogún tí ò nú ẹbí mọ́ tá a wá rí ẹni tó bọ́kùn ẹ̀ lóbìnrin òun táwọn tó jogún a tába ti gbọ́ lè yé nínú gbogbo tá a máa yànnàná lórí táwọn èèyàn máa jẹ lálàfo méjèèjì náà ni ìmá kí wọn jogún tó lòdì wọn bóyá ká pè nílàjì tàbí là méjì inú mẹ́ta tàbí ká pè nílà mẹ́rin tàbí ká pè nílà mẹ́jọ tàbí ká pè nílà mẹ́ta tàbí ká pè nílà mẹ́fà. tí ọba tí a jẹ kan nu mẹ́fẹ̀ẹ̀fà tí mo kà á lẹ́hùn a jẹ́ pé yóò jogún tí ò ní kíni tí ò lòdì wọn tàbí ká sọ pé wọ́n gé jabọ́ kò lógún. Hmm. káwa máa mú àwọn tí a máa jogún tá a ti kàálẹ̀ yẹn ká máa mú kan ká sì máa sọ iye ìran ogún wọn tí wọ́n máa jẹ. bóyá ká gbé látọ̀dọ̀ bàbá bàbá a máa jogún ọmọ ọmọ náà a máa jogún bàbá. ṣùgbọ́n gbogbo ogún tí bàbá ó jẹ láyé ní gbogbo ọ̀nà tí ikú ọmọ ẹ̀ bá gbà ṣẹlẹ̀ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ tá a gbà lérò òun ni kó jẹ́ pé ọmọ ẹ̀ tó kú ó bí ọmọ ó bí lọ́kùnrin ó bí lóbìnrin tàbọ́ mẹ́ẹ̀ tó kú kò bímọ tàbọ́ máa rẹ̀ tó kú kìkìdá obìnrin òun ló bí kọ̀bọ́kùnrin ọjẹ́ pèlè mélòó tá a pín sí tọ́ba ṣẹlẹ̀ tó jẹ́ pé bàbá tó fẹ́ jogún ọmọ ẹ̀ ìgbà tá a wò ó ọmọ rẹ̀ yìí kò bímọ hmm. kò sí ìbímọ kankan bàbá ò ní wàhálà nu tá a bá rẹ́lò míì tó fẹ́ kún bàbá nu ogún bóyá ara àwọn tọ́jú ọmọ ìyá òkú tó kù yìí tó yẹ pé ọjọ́ ọmọ bàbá tí àwọn ìjọ ọmọ ìyá òkú sẹ́gbẹ́ bàbá lọ́fẹ́ jogún ọmọ ẹ̀ irú àwọn ọmọ ìyá bóyá ọkùnrin ni ẹ o bóyá obìnrin ni ẹ wọn lógun tí wọ́n jẹ wọn lógun tí wọ́n jẹ tí wọ́n bá jẹ ọkùnrin àtobìnrin tàbí wọ́n bá jẹ kápẹ́kẹ́ kì í da obìnrin wọn lógún tó bá jẹ́ pé bàbá tó kú yìí ẹni tó kú ó jẹ́ sí wípé ó fi bàbá sáyé ó fa àwọn ọmọ ìyá sáyé a sọ fún wa wípé àwọn ọmọ ìyá hmm. wọn àní jogún ológun tí wọ́n jẹ ní torí wípé ẹni tó kú ìwọ̀n ẹni tó kú àkúrun òun la fẹ́ pín torí kọ̀ lọ́mọ ó tún ti wá fi baba sáyé bàbá tó fi ayé yẹn òun ni yóò ti àwọn ọmọ ìyá yóò tì wọ́n hmm. tó bá sọkùnrin lọ́jọ́ ọmọ ìyá rẹ̀ bàbá ó tì nítorí wípé díà òbúwà agbègbè ti ìjẹbàbá ni bàbá ti wá hmm. ọmọ ìyẹ díà òhúwà òun lòun ti wá agbègbè ìjọmọ ìyá agbègbè ti bàbá sì ṣáájú òun lápè kọ́ kó gbogbo ọmọ ẹ̀. ọma yẹn ò níjà kankan tó bá jẹ́ pọ́ǹtì tó wá fi bàbá ẹ̀ sáyé ọlọ́mà ọmọ tó ní àrọ́kùnrin àrọ́bìnrin ntí bàbá jẹ́ ń bẹ̀ yọ jẹ ogún tó hmm. sàgbéyìí tó jẹ́ ń bi tẹ̀ kan ogun tí olódì ni hmm. gbogbo ẹ̀ fún níbẹ̀ yẹn lọ́lọ́run fi ní wálé àbàwáyé li kulli wahidin minhuma sudus in kana lahu walad. ọlọ́run wo gbà tí bàbá àti ìyá bá fẹ́ jogún ọmọ wọn àti gbọ́dọ̀ ya bàbá láti sọ lọ. tí bàbá àti ìyá bá fẹ́ jogún ọmọ wọn ìkíní kejì wọn máa jẹ ìlà kan nínú ìdá mẹ́fà. mímọ táàbí táwọn ọmọ bá fi ayé tí ọmọ wọn bá fi ayé tọmọ wọn náà bá ti fọmọ sí ilé ayé. ìdá kan nínú ìdá mẹ́fà là ń bàbá tába tí wàá fún ọ nídà kan nínú ìdá mẹ́fà àfún bàbá èyí tó kù àwọn ọmọ ọkùnrin àtobìnrin ni wọ́n jọpin láàdára wọn. tí òkú tó wá kú tó bá jẹ́ sí pé ìṣe obìnrin ló fi ayé kọ̀ lọ́mọkùnrin. ọmọkùnrin tí òkú ti ń ní òun ni bàbá òfin lè jẹun tó kù mọ́ hmm. ni ó fi jà mẹ́fà tó kù eléyìí tó kú tó pé kìkì da ọmọbìnrin ni ló fi ayé òun ọ̀lọ́mọkùnrin níbẹ̀ yẹn ọ̀nà méjì ni bàbá ó gbà jogún hmm. bàbá ó jẹ ìdá kan nínú ìdá mẹ́fà nítorí wípé òfin tó gbé bàbá dé ó ti wọnú wípé ẹni tó kú fọmọ sáyé sẹ́wọ̀n hmm. pé ẹni tó kú fọmọ sáyé òun la fi fún bàbá ní ìdá kan nínú ìdá mẹ́fà lẹ́ẹ̀kan ọmọbìnrin náà ọmọ ni hmm. ẹni ó kú ti fi kíni sáyé ó ti fọmọ sáyé nǹkan náà wàlàdì àjẹpá ọkọ fún bàbá ní ìdá kan nínú ìdá mẹ́fà ogun àwa arẹni tí ó jì tó kù mọ́ ọmọbìnrin náà ti mú dà kan nínú dà méjì ṣàpẹtà pé ẹfà làbá dẹ́pẹ́ gbogbo ogún sí ọmọbìnrin tá a fún ní dà méjì a fún ní mẹ́ta nínú mẹ́fà ṣàpẹ́dàjì mẹ́fà nù bàbá òmùdà kan nínú mẹ́fà àfáwọn ẹlẹ́yọ kan ṣàpẹ́dà tó kùkù mélòó lẹ okùn dà méjì lẹ okùn méjì lẹ tani ọ̀wà mu wọn ó pè bàbá náà ní kakọ méjì tó kù kakọ ó fọ̀rọ̀ méjì ìjì jogún bẹ̀ torí pé obìnrin lòkù fi ayé ọjẹ́ fardan wà tàṣìbàn ọjọ́gún tó lódiwọ̀n tí í ṣèdá kan nínú ìdá mẹ́fà nítorí kó kù fọmọ sí ayé mm. ìgbà tí ọwọ́ asẹ́lómìn tó lè jẹun tó kù ń gbọ́ ọmọbìnrin ti múlà méjì tiẹ̀ kò ní tí ó jẹ jùlà méjì lọ bàbá ló sì wà ń pò sísan aola rọ́jù lé zakar torí rọ̀ṣúlù sọ́fà ó ní alhiku alifarọ́ idọ́ bí àlìyà gbogbo ìpín ìdá kan ní ìdá méjì ní ẹ̀fún gbogbo àwọn tó bá ní ọmọbìnrin kan la rí tó fẹ́ jẹ ogún tó lòdìwọ̀n tí ṣe one all over two bàbá náà jogún tó lòdìwọ̀n tí ṣe one all over six ìdá kan ló dá mẹ́fà àti fún wọn. nígbà fún wọn tata àpín gbogbo ogún sọ̀nà mẹ́fà afọmọbìnrin ní mẹ́ta afún bàbá lẹ́yọ kan ó jẹ́ mẹ́rin ó kù kí nílẹ̀ ó kù dá méjì lẹ̀ táwa lọkùnrin tó ga jù mẹ́wọ̀n àwòlà rọ́jò tọjọ́kùnrin tó ga jù dákàrú ìtumọ̀ dákàrú tó ànàbí tó padà wí bẹ́ẹ̀ ni wípé tó jẹ́ wípé ìjọkùnrin rẹ̀ òṣù ni ó onítùmọ̀ eh, eh. zakar tánàbí tó padà sọ àwọn àrọ́jù ọkùnrin náà níjẹ́bẹ̀ rọ́jù lọkùnrin níjẹ́bẹ̀ ànábì tó wá padà sọ pé zakar tó tún jọkùnrin òfin ẹ̀sìn bùkátà sí kó yéèyàn hmm. torí pé zakar tó tún padà wí lẹ́yìn rọ́jù onítùmọ̀ hmm. ìtumọ̀ ẹ̀ ni wípé bó ṣe jọkùnrin wọn zakar yóò jẹ́ pé àtìlẹ̀dọ́lẹ̀ rẹ̀ sókùn obìnrin ò só máa òkú mm. ó ní tùmọ̀ zakaf tánàbí tó padà wù babalárí ààrẹ nìkan ìtọ́sẹ́kù méjì tó tún kù babalájàm mm. tọ́dọ̀ sọ fún wa pé alihikul farọ ìdọ́ bí ahli ha àwọn tó bá ní ìpín tó lòdì wọn ẹ fún wọn èyí tó bá sẹ́kù falẹ̀ àwòlà rọ́jò lé zakaf ọ̀nìkan fún òun ní bàbá ọjọ́ ogún tí bàbá máa ń jẹ lọ́nà mélòó ọ̀nà mẹ́ta tàbá kíyèsí bàbá a máa jẹ ìdá kan nù dá mẹ́fà bàbá a máa jẹ tó bá ṣẹ́kù nù ogún bàbá a sì máa jẹ ìdá kan nù dá mẹ́fà ńgbà míì tí ó tún jẹ tó kù nù ogún yóò jẹ faridan wọta síba ayanju ti bàbá ẹja bọ́ bi ti yá ó lè yá wa kílógún ti yá máa jẹ ọ̀nà méjì ọ̀nà mẹ́ta ìyá ni máa gbà jogún tiẹ̀ náà hmm. ẹ̀rí pé mẹ́ta ni bàbá lọ́gbà hmm. jogún ìyá náà ọ̀nà mẹ́ta ni máa gbà jogún ọ̀nà àkọ́kọ́ ẹ̀ tí mọ́ gbà jogún ọmọ jẹ ìdá kan nínú ìdá mẹ́ta ogún àdá gbogbo ogún sọ́nà mẹ́ta á fún ìyá ní ọ̀kan. ó ní gbogbo ìgbà tí òkú tó kú ọmọ rẹ̀ tó kú ọmọ ìyá tó kú tí ó bá lọ́mọ láyé. Hmm? Hmm, ọlọ́run ní wa ńlam yakun lahu waladu ọlọ́run ní tí òkú tó kú ó fọmọ sáyé ọlọ́run ní wa li ummihi tólò kíyà òkú nǹkan máa jẹ dàkà nínú ọ̀dà mẹ́ta ẹ̀rí pọ́ lọ́wọ́ ọ̀dà akọ bàbá. tí ọba ti fọmọ ayé ká mọ́ gbàgbé pé ìta ní bàbá ọ̀jẹ̀ ń bẹ̀ ni ìtọ́ba ṣẹ́kù. ó ti kílẹ̀ àṣà lọ́lọ́wọ́ òfin dákọ bàbá ń bẹ̀ yẹn níbi tó ti ní ká fún bàbá nípìn tọ́ba fọmọ sáyé ni àti bàbá àtìyá wọ́n jẹ́ one all of us six mm-hmm. ìdàkejì nù nínú ogún ìyá àti rí one all over three nígbà tí ọba fọmọ sáyé ètò sì kejì ní one all over six mm, mm. nígbà ọba fọmọ sáyé ètò sẹlẹ̀kẹta tí yà máa jẹ òun ni sólùsù lè bá a kì mm. òun ni sólùsù àlè bá a kì ìdá mẹ́ta lẹ́yìn ìṣẹ́kù tọ́ba ṣẹ́kù wo òun ni tọ́ba ṣẹ́kù bá a da nàṣíbí àzàwùjìyà. ìgbà tí ìyá máa ń jẹ ìdákanúdà mẹ́ta yìí ẹni tó gbélé yẹn wá tọba mẹ́ta tó bá sọ̀rọ̀ ìdákanúdà mẹ́ta ṣáájú ta ni yọ máa jẹ tí ó kú ọba ti fọmọ ayé ọwọ́ àlè ṣẹlẹ̀ ńgbà mi tó kú òní fọmọ ayé tó jẹ́ pé àní fúnyà ní mẹ́ta tán hmm, hmm. ni òní tó bá jẹ́ pé ọba níyàwó hmm. tàbí obìnrin ló kú tọlọkọ sàǹpẹ́ tọkọ bá fẹ́ jogún bẹ́ẹ̀ ọkọ jẹ ìlàjì gbogbo ogún torí ìyàwó ẹ̀ tó kú kọlọ́mà ìlàjì náà jẹ ó sì fi bàbá sáyé bàbá náà wà mbẹ bàbá òun ó dòde ní tọ́ba sẹ́kù sẹ́kù kọlọ́mà àjọpọ̀ ní tọ́ba ń sẹ́kù ní bàbá ọ̀jẹ̀ kọlọ́mà one all over three ló yẹ kí ìyà ọ̀jẹ̀ tá a bá wò là méjì tá a wò là mẹ́ta tá a bá fẹ́ dá ogún òsìyẹ two tó wà sálẹ̀ táwa nominator nínú ẹ̀ tàwọn ní àwọn olóyìnbó two yẹn àti three tó bá níbi one third méjèèjì láàwò á rí wípé kò sí nọ́mbà kankan tó lè pín a èjì àti ẹ̀ta yẹn torí pé ìlú one nínú LCM ní kíní ìtawà aṣerú ẹ̀ á fi wọ́n tàǹsì ara wọn two thousand three six or five six ó fẹ́ pé gbogbo bí a bá ti rídà méjì ta rídà mẹ́ta ọ̀nà mẹ́fà la kù sí tá a bá pín fún sọ́nà mẹ́fà a fún ya ọkọ ìyàwó a fún ní làjì ṣàgbà tí mú méjì nínú mẹ́fà okùn mélòó. okùn mẹ okùn mẹ́rin. okùn mẹ́rin a fún ya ní mẹ́ta ìdá mẹ́ta mẹ́fà èjì ni tá a bá fún ní méjì mbẹ okùn mélòó. okùn méjì wa okùn méjì. a fún a fún ọkọ a fún méjì ṣàgbà tí jọ mú kankan kò sí orí kò yóò ọyẹ kìtì baba kọ̀pọ̀ ìní Umaru fi wá dá sí i káyà máa fún ní one third tọ́bákù tọ́bákù fò nígbà bá yọjú ti ọkọ̀ tán ìtọ́ba hmm. wá sẹ́kù ọ̀dẹ̀ ká máa fún un nígbà bá fún ìlàjì tá a bá fún ọkọ nílàjì nínú mẹ́fà okùn mẹ́ta okùn mẹ́ta mẹ́ta tó sẹ́kù láti wá fún láti fún ìyá lẹ́yọ̀kan méjì tó kù a kò fún bàbá ilé òní à ń pè ní solosolo báàkì ó sì ṣe ká tún padà tí wọ́n máa yànnà náà ilé yẹn torí pásìkò tí kò wá ní pàpámàrà. <laughs> alhamdulilayi